الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه واتبع هداه مشاهدي الكرام مستمعي الأعزاء يا سادة يا كرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدب فون اللهم àṣe ìkẹ́ àdìgẹ̀ fún aṣáájú ànábì wa Muhammad sallallahu alaihi يقول akí ẹ̀yin fúwo etí gbọ́ ètò yín ètò ètò gbogbo mùsùlùmí gbàgede firdaus ilé tó ń dé sí etí gbọ́ yín lórí iléeṣẹ́ ìkan náà àti àjọ mùsùlùmí the muslim congress ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ ilé ìdájọ́ ń ṣe àgbéyẹ̀wò alukur'an karim muayasha ma alukur'an karim fi shahri alukur'an tó jẹ́ sunna níbo muhammad sallallahu alayhi wa sallam ilé ìdí àsìnwó náà ni nahwal mujtama eléyìí tí yóò mú kí àlàáfíà kó wà láwùjọ kí gbogbo ọ̀sìn gbádùn ẹ̀ aku iṣẹ́ rẹ akuṣẹ́ ládá lọ́mọ yóò gbà ní ẹ̀sìn fún wa ẹ tún fetíléko kí ẹ sì mú nǹkan lédi gẹ́gẹ́ bí àwọn afáwọ̀ tó ṣe máa ṣe àtúpalẹ̀ al lórí ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tá à ń báyé ní àwùjọ wa lénìí àti gbé àwọn ustaz wa wá ustaz wa dìbìlá muhammad shafi'i assalamu alaikum rahmatullah wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh àwọn náà ni wọ́n jẹ́ àfáàgbà fún àjọ mùsùlùmí káàkiri àgbáyé wọ́n sì tún jẹ́ mufti fún àjọ tàǹgbé ní conference of islamic organization cio ní orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni alága fún àjọ tàǹgbé ní hajj maburo ẹ máa bá wa kálọ bí wọ́n ṣe máa tẹ̀síwájú ní èdè náà bákan náà afáwà jánásì wọn ti wà ní ẹgbẹ́ wọn náà afáwà abdulhafiz abdulaziz asalaamu alaykum. maaleykum salaam wa rahmatulah. èmi náà mo ya ismail busairi náà ló máa jẹ́ atọ́kùn ètò náà abu muhsina ẹ máa bá wa ká lọ ajánásì ẹ bá ní ṣe àyọkẹ nínú alukoran mi tí a sùn sí ní àná bisimilah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر òun náà ni wọ́n túkà fún wa gẹ́gẹ́ bí a ti sọ fún wa síwájú pé eléyìí tí a tẹnumọ́ púpọ̀ jù ní ọdún yìí òun ni ìkan nínú àìsàn àwùjọ tí ṣe ìwà àgbèrè tó dẹ̀ jẹ́ pé náà ni da ilé rú náà ni wọ́n bá yẹ̀wò lánàá wọ́n ti ṣe tí àwọn olóyìnbó ń pè ní outline àwọn nǹkan tí kókó tí a mẹ́nubà wọ́n ti kà wọ́n fún wa ibi tí a wà náà ni ta'rifu kí ni à ń pè ní àgbèrè gan bisimilayi ustaz. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد مصطفى وعلى آله وصحابته أجمعين وعلى كل ما دعا بدعوته وسن بسنته واهتدى بهديه يوم الجمع بعد ọpẹ́ ni fún Ọlọ́run Ọba Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀ka sí àparí ọpẹ́ àpẹgbẹlọ alhamdulillah rabbil alamin asáde Ọlọ́run Ọba kò ní ọdún èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé kọlọrun ti kúrò níbi ṣayé wa a tó ń bẹ̀rẹ̀ àlàyé ìfisọwájú alukóran tẹni lórúkọ Ọlọ́run Ọba alájọpọ oníkẹ ọba tuntun fún aláǹfààní lẹni kí a tó wá pàdé yẹn kẹ náà pàdé wa. orí ká sọ̀rọ̀ ọlọ́run orí ká gbọ́lọ̀ ọlọ́run ọba ọlọ́run nínú kankan aládẹ́ akínkọ́ àbọ̀sídé tó yẹ wa gbàgede a ti ń sẹ̀mí pẹ̀lú al agaga sóòrà kẹtàdínní ogún ẹsẹ̀ kejìlé ní ọgbọ̀n tọ́lọ́ba sọ wàlá tábọ̀rọ̀ bó zina. wọ́n la gbọ́dọ̀ súnmọ́ ìwà àgbèrè tá à ń pè fahisha. jẹ́ wàsá àṣẹbílà. bákan náà jẹ ojú ọ̀nà sí ojú ọ̀nà lénìí bí dáadáa gbé ni màáni al-mufradat al-lughawiyya fi hadhihi al-aya. màáni al-mufradat fi hadhihi al-aya. àwọn àtúmọ̀ tí ó wà fún àwọn gbólóhùn kọ̀ọ̀kan inú àwọn gbólóhùn èdè lárúbáwá ìtumọ̀ ojú làwọn afáàfin wò afẹ́ wo akwal al-mufassirin fi hadhihi al-aya. akwal al-mufassirin fi hadhihi al-aya. ọ̀rọ̀ àwọn afá onímọ̀ tafsir lórí ọ̀rọ̀ àyà yìí gbogbo àwa tá a bá tafsir ìgbà ti pé wọ́n ṣe tẹ̀díwìn torí pé alukurani jẹ́ ń ṣàlàyé ẹ̀ tó wá di pé ń la kọ sílẹ̀ tẹ̀fsírì tí ẹnu kò lè lórí jù tó jẹ́ tẹ̀fsírì àkọ́kọ́ ó ní tẹ̀fsírì tọ́bárì. tẹ̀fsírì tọ́bárì. Ibn Jarir. al-Jami' Ibn Jarir. Ibn Jarir tọ́bárì. tá bá lọ wo volume fifteen ojú owó kejìdínní. ojú ọgọ́rin sójú kọkànlé ní ọgọ́rin wọ́n sọ báyìí pé. yakulu ta'ala. ta'ala ta'ala dhikruhu. ó ní ọba tí orúkọ rẹ̀ ga wọ́n sọ báyìí pé. wàkọ́dọ̀ àìdán. onítorí díẹ̀ ó láàgbọ̀ gbàgbé ọ̀rọ̀ àkọ́kọ́ ta a sọ fún alánà wípé bí tí àwọn òfin ti ń bọ̀ o látara pé wàkọ̀dọ̀ àrọ̀ bùkàn ni o náà. Wakada, Rabuka. bọ́lọ́ba rẹ̀ pàṣẹ. aláta àbúdò ilá ìyá. kọ́ọ̀bọ̀ sí nǹkan mi lẹ́yìn ẹ̀ òfin àkọ́kọ́ nù. ó torí díẹ̀ àyà iná àgbọ̀ ọ̀yọ́ gbólóhùn wàkọ́dà kó mbẹ̀ wàkọ́dọ̀ pé bọ́lọ́ ń ṣe pàṣẹ ní àyà kẹtàlélógún irú àṣẹ yẹn irú bó ṣe pé yẹn náà wàkọ́dọ̀. wàkọ́dọ̀ àìdán. ó tún pàṣẹ nbí náà allah taqrabu ayyuhan nas azina. ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn ẹ gbọ́ súnmọ́ sínú rárá. ayyuhan nas. ayyuhan nas hmm. ọlọ́run mo pé ẹ̀yin èèyàn ẹ̀rí kò pé ayyuhal mu'minun hmm. kò pé ayyuhal muslimun ayyuhan nas gbogbo èèyàn ni gbogbo èèyàn pátápátá ni tí ọ̀pọ̀lọpọ̀ bá pé tó sì gbàgbọ́ lọ́n lọ́ dáhùn tó ìgbàgbọ́ ń lọ bá ọlọ́run bá ìpàdé ẹ ò gbọ́dọ̀ súnmọ́ sínà. innahu kana fahisha. torúkọ jẹ́ ntí ọ̀dà. yàní inna zina kana fahisha. olùsọ ìgbẹ́ iná zina innahu. inna zina. torúkọ ha ò ń bẹ ìdọ̀míìrù yẹn ọ̀rọ̀ arúgbórúkọ yẹn ó tún padà sí ọ̀dọ̀ sínà pé inna zina lọ́jọ́ sínà. fahisha. kana fahisha ó jẹ́ ntí ọ̀dà wasa asabilan. wasa asabilan. yanni wasa atoriku zina torikani. ó sì jẹ́ ojú ọ̀nà burúkú ọ̀nà sinna jẹ́ ojú ọ̀nà burúkú lanahu toriku alimaasiya walimukhalifina amurahu. ó torí pé ọ̀nà yẹn ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ gbogbo sinna pátá á sí ni. sọ́ọ̀tì. ẹ̀rí de o sọ́ọ̀tì pé ojú ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ ni o má rìn wàlùmùkàlìfínà àmúráwù ojú ọ̀nà àwọn tí wọ́n ya pàṣẹ ọlọ́run ni ojú ọ̀nà àwọn kò gbọ́ sọlọ́run lẹ́nu ni. fa asi ibihi tariqan. torí díẹ̀ sí ojú ọ̀nà. yurid sahibahu nara jahannam. torí pé ẹni ọba ti rìn iná jahannam ló lọ ìjà òdòdó ọba sọ̀rọ̀ suratul Furqan. والذين لا يدعون مع الله إلها آخر ọlọ́run tó gbé wọn pé pé nǹkan mìíràn lọ́wọ́ bá wọn. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق. bákan náà wọn kì í pa ẹ̀mí wọn kì í pààyàn èèwọ̀ ní èèyàn pípa lọ́dọ̀ wọn àyàfi tó bá lẹ́tọ̀ọ́ kí wọ́n pa á débi ìlànà Islam. ولا يزنون bákan náà wọn kì í ṣe sinna. wà á máa ń ya alali gàyẹ́rù kọ́ àfàmà. gbogbo ẹnìkan bá ṣe kánú gbogbo ń dáa sọ yìí bóyá ó mú nǹkan mí pọ̀ mọ́ lọ́hùn tàbí bóyá ó pààyàn tàbó ṣe sinna ọlọ́ni yọmọ báyìí ìyà tó le pàdé tó gbẹ́lẹ́sẹ̀ ni yùdọ́hàfù làwùlẹ̀ àdáàbò yàwù mọ̀lẹ́kẹ́yàmà. ọlọ́run ni a ṣe a ṣe àdìpẹ̀lẹ́ ìyàrú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ gbẹdàlì kìyàmà. wàyà kọlọ́dẹ fi muhana yóò sì máa bẹ gbére inú nínú ìyà tí sọ ní dẹyẹpẹrẹ nínú náà.

illa man taaba. illa man taaba. àfẹ́bá túbá. wà á mànà. tó wá tún ọlọ́run ọlọ́ọ̀bá rẹ̀ gbàgbọ́ péré ọlọ́run mo tún ẹ gbàgbọ́ o ó fi hàn pé ìgbàgbọ́ ẹ̀gá ti ń sòrò. wà á mìíràn àmàlà ń sọ́ọ̀lì ha. tó wá ṣiṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀. fàwùlà ikayudọ fàwùlà ikayudọ délọ́wọ́ sẹ́yìn àtìhìn hasanat ọlọ́run àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo àìdá wọn tí wọ́n ṣe yẹn ti ń dùn wọn wọ́n padà yí padà sí dáadáa fún wọn wọ́n padà sórí iṣẹ́ rí fún wọn. wa kana Allahu ghafuran wọ́n lọ́ba tí ń bá yín sọ̀rọ̀ ghafuran rahima ọba tí foríjì tuntun kẹ́ni ni. Hmm. illa man taba. tó bá lọ́nu pé wà ní wà á tábà. ọlọ́run gbogbo ẹ̀ ń bá túbà. amila solihan. tó ń ṣe rere. fainahu yatubu ila Allahi. mátàbà ẹni bẹ́ẹ̀ ọ̀dọ́ ló túbà lọ́lọ́run sì gba túbà rẹ̀ Quran chapter twenty five verse sixty eight to seventy one nani àwọn àyà tí wọ́n ké fún wa yìí torí pé bàbá wa Ibn Jarir ó ní yuridu sọ. yuridu sahibahu nara jahannam. sinna ìyí máa ń sọ ẹni ọba ṣe dọmọ jahannama ọmọ jahannama kọlọ ọba àlekọlá kọlá wa kún ìwọ ọmọ anani wàkọlá àyídàn. wàkọlá àyídàn. لأن النهي عنه يعني الزنا بلفظ لا تقربوا أبلغ وأكد من أن يقال لا تزنوا bàbá yìí tó wá sọ̀rọ̀ fún wa síwájú ó wo ọ̀nà tí ọlọ́run bá lu ọ̀rọ̀ yẹn wọn lọ́rọ̀ ya ó wà balik pé balaga ni ìkọ̀fún tọ́lọ́wọ́ bá kọ̀fún nípa sinai kò tá a bá wò dáadáa ọlọ́run lọ́gbọ́lọ́ látàkàràbù ẹ má súnmọ́. abúlaga. a ó ní ẹni fi jẹ́ àsọyìn tanyanya. wà á kàdà. yóò sì fi ń tẹpá mọ́ jùlọ. mina yóò kọ́ látẹ̀sínú. káwọn tó sọ káwọn nípa pé kí dùkú ká sọ pé látẹ̀sínú ẹ má ṣe sinna ẹ̀rí tàbá ni pé látẹ̀sínú ẹ má ṣe sinna bó sọ pé látàkìtùlù àwòládàkùn ẹ má pa ọmọ yín ẹgbọ́ wa ní bàṣára ọwọ́ ń bẹ̀yẹ̀ rẹ̀ kọ̀ wá lù látẹ̀sínú torí pọ́fẹ́ ká gbọ́yé tó bá ti ń bá sọ̀rọ̀ ọmọ lárúbáwá ni wọ́n èdè tí wọ́n ń sin tọ́lọ́ fi sọ̀rọ̀ kọ́ nìkan rẹ̀ èdè lárúbáwá ni pé ó ẹ má ṣe sìnà lọ wọ́n ní làánà màánà o. làtẹ́jùnú mi nà zina. ó ní pé ìtumọ̀ ẹni pé ẹ má sùn mọ́ ọ fàlà tẹfàlú kúlàmà yẹdùn ilayhi min wasa'il. gbogbo nǹkan tí bá ń pèpè lọ sí di sinna ẹ jìnnà sí ẹ má ṣe ó nínú ó dàbí gbà tí ilé ayé àwa yìí náà taba ń lọ ẹsẹ̀ sí di taba transformer má pè bíwá kí á kú danger. ọmọ anta sálà. àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka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 kí pé kòkiri má fọ kàn ẹ̀rì wọn sọ pé don't touch. wọ́n tẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ rárá keep jìnnà ni gbogbo aná àti o ní a sí tó wọ́n á jẹ́ ti máa dún ti máa kùn. high tension. èyàn èyàn ó jìnnà oni oni ó ní tá a bá fi gbogbo ti jẹ́ nílé ayé iye ire wax tẹ̀lé ọjẹ́ iye tọ́bárí ọjẹ́ ó ní ìdákanù dáadọ́rin náà lọ́ni. àtẹ̀yìn tí wọ́n fi ń gé irin. tẹ́ fi ń gé irin ẹ̀ ń bá àwa tí a bá gbé ní egbin níjẹ̀dẹ̀ ó dáa kí a máa débẹ̀ tó ṣe é pé àwọn kan bẹ tí tí a bá sọ yẹn sí pin pin ó ni. ó ni kọsùmọ pí dèrú gbogbo yẹn wá rè ní abẹ́ náà já nàmà wọn bá seventeen àrùbí náà tó pa wọn tó gbomi sí gbogbo tó wálé ayé ó tẹ ẹyọ kàn ẹ bá wálé ayé ilé ayé bulu ni. lórí díẹ̀ já nàmà nìyẹn ó ní tí bàbá wa ibn jarir at-tabari fi tafsiri johnson inú àwọn àgbàlagbà onímọ̀ tafsiri lẹ́yìn náà gbogbo àwọn afa nígbà tí wọ́n gbogbo tafsiri pátá tó jẹ́ tafsiri ma'thur tafsiri ma'thur ìfi alukurani tó alukurani ìfisúná tó alukurani ìfọ̀rọ̀ àwọn sábà tó alukurani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé asọ́ tafsiri sọ́hù tafsir. pé tafsir tó ní àlàáfíà jù tó gbé tó bẹ́ẹ̀ tó bá rí náà àwọn ọ̀rọ̀ míì ń bẹ tó pọ̀ sọ̀tàn míì ṣùgbọ́n gbà tó wá di pé àfáwa Ibn Kathir tó dé ó ní tafsir tó lálàáfíà jù ní gbígba ẹ̀gbà wa tó pọ̀ gbìyànjú lórí ní kílù náà wà tó sọ tábà lọ́wọ́ tafsir Ibn Kathir a ó rí nígbà tó ń tú áyà yìí kí lọ sọ ń bẹ̀rẹ̀ قال ابن كثير يقول تعالى ناهيا عباده عن الزنا ó ní ọlọ́ọ̀bà àlekọ́lá tọ́wọ́ wa tó ga lọ́lá ó sọ báyìí lẹ́yìn tí ń kọ̀ fún àwọn ẹrú ẹ̀ nípa sìnà. wa an muqarabatihi. pé gbólóhùn látàkàrọ̀ sínú àmì pé ẹ má súnmọ́ ọkọ̀ fún pé ọkọ̀ fún pa sìnà kí ẹ má sì súnmọ́. wa mukhalatati asbabihi. gbogbo nǹkan tó bá lè jẹ́ okòó fa sìnà yìí kí wọ́n má fara rò wadawain. gbogbo tó bá lè pè é sísè náà kí ẹ má fara o. qala al-Qurtubi. nígbà Qurtubi náà tó sọ díẹ̀ inú àwọn afọ tafsir. qala al fi qawlihi. ó láwọn afọ àṣọ inú ọ̀rọ̀ wọn jẹ́ sọ wípé. la taqrabu zina. ẹ má sọ mọ́ zina. ablaga min wala tazna. ó nítorí pé ó mú ọ̀rọ̀ dógóńgó ju káàkà tó gbé látàsínú lọ òun náà tó sọ̀rọ̀ tí tọ́bárí tọ́sọ̀ tabadowo rúlùmáà ní Imam Alusi ngba tó nàfẹ́ tó àyà yìí ní volume fifteen àyà sixty seven. wàlá takarabu zina. ó ní ẹ má súnmọ́ sìná. ìmùbà sharati mabadihi. alqariba awul ba'ida. ó ní gbogbo ó ní ìtumọ̀ ni pé ẹ má súnmọ́ gbogbo nǹkan tí sunni ma ètò jìnnà inú tí sunni ma ni àbí tó súnmọ́. fadlan an mubasharatihi. kátó wá bèrè báwa jẹ wá ṣe. wannahi an qurbanihi ala khilafi ma sabaq wa lahiqa lilmubalaga fi nnahi olórí díẹ̀ ni pé ikọ̀ fún láti mọ̀ súnmọ́ yẹn ó yàtọ̀ sí pé má ṣe àti pé ń fi rinlẹ̀ ìdógò ìmú ọ̀rọ̀ dé ògógó nípa pọ́lọ́mù balẹ̀kọ́lá ọkọ̀ fún wa. wàlẹ̀ àná kùrùbà náà dáhìn ìlà mubashara. tó pé ìsúnmọ́ náà yóò ti ni magnet. ni. bákan náà usas awa. usas awa fi tafsirihi tabawo volume six ojú ye. three thousand and sixty two òun náà tó sọ. wàlá àtẹkọrọbù hàdà náà yùn àmukọ rọbàtì zina. ó lé lé ìtọ́nà bá sọ iná ni pé ikọ̀ fún ni pé má sùnmọ́. wà mọ̀ká alákọ̀tì àsìbáàbí yìí wà wà ń. gbogbo ohun tó bá sì lè jókòó fa rẹ̀ kájí ní sikama fara ro. kalimasi. olùkọ́ fa ẹni kéka bara ẹni mú kí ọkùnrin ọlọ́kùnrin kọ́ gba obìnrin olóbìnrin ara ẹ̀ mú. fọkọ lọ́rùn. fọkọ lọ́rùn. ó dì mọ́. ó dì mọ́ náà walikobla o yɛrɛ ni kɛ kisi ka kisi o la sɔmɛ n'a ma na walikilitɔ ka fara arora ka jama joko o ti dɛ ni kama joko awɔ fadlan ani zina nafsi o ni gbeleta ka to a ti kɔri sinna gbogbo yɛn la lakɔjɛnɛ si ewɔ kan ɛri. بكنا قال الأستاذ وهب الزهيلي في تفسيره تفسير المنير دكتور وهب الزهيلي في تفسير المنير náà sọ báyìí pé wàlá takarabu zina ayila tẹribu mina zina. o jọ ne bẹ ma suma sina. wàlá min asibabi. gbogbo tó b'a le sọgbọ fẹsẹ ẹ ma suma. wàlá dawaɛn. gbogbo tó b'a le tini didi ẹ ma suma. liana taa ti alasibẹ. gbogbo den yẹn b'a di suma ntọjọ kofa yiri. muadin ila. ile. ile yi. yóò tini didi yẹ wala tẹkọrọbu abulaga minẹ kọ lata tuhu aw lata sinu. ó ní gbólóhùn ẹ má suma ó ní kumajú ẹ má ṣe lọ bákan náà gbà tí zed eh, kutub dọ́nà fẹ́sọ̀ fíìsì láàyè ó ní kọ́ọ̀là bimuna sabati. na sabati nahi ani zina. ó ní mina nahi. wa mina nahi an qatli awlad ila nahi ani zina. ó ní ladara pé ẹ má sọ ma sìn náà yìí ó láàrin bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ nígbà tó lọ́ni ẹ má pọ̀ mọ́ yín tán tó kọ̀ wá tó ń kọ̀ mọ́ yín ló tó sọ̀rọ̀ sínú ọ wá ní wà bẹ́yìn náà. wà bẹ́yìn náà kọ́tìlẹ̀ aulad wà zina ṣílá wà munasaba. ó ní ó láti mọ̀ yìí pé ntáyà yẹn fi tẹ̀léra wọn ni pé láàrin ká pa ọmọ ẹni àti ká ṣe sínú ó ní àṣepọ̀ tó nípọn. وقد توسط النهي عن الزنا بين النهي عن قتل الأولاد والنهي عن قتل النفس. ó ní ẹ bá tó wá wò sínú ọ wá láàrin agbede méjì àwọn èèwọ̀ kan ìwọ kan ṣáájú ẹ kan wá lẹ́yìn ẹ kílẹ̀ ìwọ tó ṣáájú ẹ ẹ mọ̀ pọ̀ mọ́ yín kílẹ̀ ìwọ tó wá lẹ́yìn ẹ wàlá taqtulu. wàlá taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq. ó ní ẹ má pa èèyàn tó wọn lọ́ba sílé ẹ má pa èèyàn tó wọn lọ́ba sílé wọ̀. lidhati sila wa dhati munasaba. nítorí díẹ̀ ó ní àwọn àsìkò kí ni àwọn àsìkò yìí inna fi zina qatlan min nawahin ó dábàá wo sinna dáadáa ó ń bẹ́nu ẹ̀ ìpààyàn ní àwọn ojúgbọ́n oríṣiríṣi. ìnáhu qatlun ibtida'an. ó ní pilẹ̀ gan ìpààyàn ni. li'annahu iraqatul mad iraqatun limaddatil haya fi ghairi mawdi'iha. ó torí ìdí ẹ̀ ni pé ó lákòókò mẹ́ni pé nǹkan tó lọ́ọ́ dà sí abẹ́ alábẹ́ ọ̀nà ìtọ́lọ́ sí ọ̀daràn ọ̀pá gan ni. يتبعها غالبا الرغبة في التخلص من آثاره بقتل الجنين قبل أن يتخلق قبل أن يتخلق أو بعد أو بعد أن يتخلق ولا lẹ́rìí pé ntí مي wá sí ẹ̀mí àwọn jẹ́ bá bá ara wọn sì yẹn jẹ́ bá bá wọn ṣe ṣe náà doyún ó ní gbóhùn àwọn gbóhùn wọn ṣe yẹn gbóhùn wọn ṣe yẹn kíákíá bá níbi à ẹ̀yìn àwẹ̀ mi màrí kí ni ẹ̀ mọ́ kí lórí mọ́ o serious o. àjọsọ yẹn o. àjọsọ yẹn o ṣé yóò tọ́lu serious omi tó ti kọ́ bẹ̀rẹ̀ o kò kẹ́ máa ronú pé bó ni àwọn ṣe ta bó ni àwọn ṣe iṣẹ́ oyún yẹn kó tó di ọmọ tàbí gbàtọ́ dọ́mọ tán wọ́n mọ̀ wá tàbí ká tó bi. àwọn bá a dà mọ̀ ọ́ lé. àbí gbàtọ́ bí tán lẹ́fìrí gbà bẹ́ẹ̀ tí wọ́n lọ ju ọmọ sí kàdá wọn gbé e lọ sínú gbó wọn dànù gbẹmí ọfẹ ọmọ burúkú lélẹ. fàyidà túrika lìjẹni lìlhàyà túrika filagali lìhàyà ti ń ṣẹlẹ rọ. jẹ́mọ̀ wá fọmọ yẹn ẹlẹ́ náà tí wọn ọba jẹ wá pa ẹ̀rí fọmọ yẹn ìgbésí ayé burúkú náà máa lò. àwọn hàyà ti ń tàbí ìgbésí ayé àbùkù. ẹ̀yà hàyà tún mọ̀dúnìyà tún fìlì mùjítàmà àlànà àwẹ̀ mi àlàhà. torí díẹ̀ a rí pé ìgbésí ayé ìlàhìlò ní ọmọdún ilé ayé ẹ̀ bó ṣe rí kàkà àgbáyọ mẹ́rin ni eléyìí jẹ́ abala kan pẹ̀lú gbọ́dọ̀ ní bàdọ́là alẹ́ tẹ̀síwájú. Allahu akbar Allahu akbar gbogbo ẹ̀yin olùgbọ́ wa ẹ̀yin náà wá rí adúrú bísí náà bó ṣe burú tó láwùjọ àwọn afáà ní àkọ́kọ́ tọ́lọ́run bá sọ pé níbi ayé Suratul Furqan pé illa man taba wa amana ó fi hàn pé zina yìí ti kó bá ìgbàgbọ́ ẹni bá ti jẹ́ alágbèrè ìgbàgbọ́ ẹ ti ní àìsàn ó ti láàyè ànábì sọ̀sán sọ pé láyé zina zani ìrìnà yẹn zina wọ́wọ́ mọ́ ẹnì kan onímọ̀ ṣàgbèrè kí ìgbàgbọ́ tún wà lára ẹ̀ wọ́n á bọ́ ìgbàgbọ́ lára ẹ̀ bí wọ́n ṣe béèyàn ṣe bọ́ ẹ̀wù lọ́rùn hmm. ni oníṣìnà kì í ṣe onígbàgbọ́ òdodo mọ́ àṣewárò ń ṣìnà lẹ́nu nínú mùsùlùmí àrínú àfa àrínú ẹlẹ́hà gbogbo àná ìsìtúnpẹ̀lá wa ní mùmí ní òdodo àrí pé àwa là fi ayé wa ọwọ́ ara wa bà ìgbésí ayé ara wa jẹ́ ọ̀nà làwọn tún ní ìpànìyàn ni ẹ̀rí torí pé ọmọ tó jẹ́ ọmọ ọmọ tí ó bá jẹ́ ọmọ rere tí ó bá bóyá kò bá jẹ́ ògo ìdílé bóyá kò bá jẹ́ ògo ìlú àti àti fọ́ dànù àti flọ́ọ̀ṣì dànù pátápátá lẹ́yìn náà láwùjọ à ń rí láìpẹ́ ni ìwé ìròyìn gbé pé ọmọ yunifásitì kan ní nàìjíríà yìí tá a fẹ́ dárúkọ nílẹ̀ yorùbá wa yìí náà ni kódà tó kù dẹ̀dẹ̀ tí ó jáde ọmọ tiẹ̀ tó bí ó lọ gbé sínú tọ́ílẹ̀tì ó sì rọ́ mi lé lórí ó fẹ́ flọ́ọ̀ṣì ẹ̀ dànù ebi gbẹ́ngbà tí wọ́n gbọ́ ọmọ jáde ẹ̀jẹ̀ ń tu mú ẹ̀ ni ọmọ tó bí ní ọjọ́ tó bí ó gbé sínú ṣáláńgá tí kò tiẹ̀ sí àánú lójú ọmọ ẹ̀ ìpànìyàn òun náà náà làwọn afáwé àṣìṣe àwọn tí ń ta ọmọ gbogbo ẹ̀ náà ni wọ́n bá ní mẹ́nu bá ní ẹsẹ̀ ń bínú ẹ̀jẹ̀ náà ni wọ́n ń gbé fún àwọn tí ó rà ibi tí ayé wa tí ó bàjẹ́ dé òun náà nìyẹn kọ́lọ́mọba kó ń sàṣàánú wa kó bá ní tó kọ́lọ́mọba kí ó bá ní wa kó tún wa ṣe. Eh, gbogbo ẹ̀ náà ni àwọn àfa ọmọ ọba ni mú ẹnu bá bí Ramadan ṣe ń lọ tí ó ń tẹ̀síwájú tó ń di bíi mẹ́rin ní èmi yìí àtọ́ ń fi àkókò ìgbà wa níyànjú gbogbo ẹ̀kọ́ tí àwọn àfa rán wa létí ní ọwọ́ bẹ̀rẹ̀ láti fi bá Ramadan lò ká fi bá lò wọ́n ní kí ẹ̀yin ìjọba ẹ jẹ́ kí ìlú wa kó jọ ìlú ẹ̀sìn kó jọ ìlú bẹ̀rù Ọlọ́run káwo kí ni a máa gbọ́ kí la máa gbé sí ojú wòran tí ò ní ba àwẹ̀ àwọn aláwẹ̀ jẹ́ àwọn aláwẹ̀ náà káwọn pé ẹni tí ọ̀gbọ́n ní àwẹ̀ gbò ká lọ jókòó ti fídíò ká jókòó ti lúdò ká lo àsìkò Ramadan wa dáadáa wọ́n ní oṣù alukurani ní káka oṣù ìrántí ọlọ́run ní ká ṣe oṣù àdúrà ní oṣù àforíjì ní káwọ ọlọ́run ní aláforíjì istaghfiru rabba ọkọlùtù istaghfiru rabbakum innahu kana ghaffara ọlọ́mọṣà àforíjì wa o ọlọ́run bá ní tún lù wá ṣe ọlọ́run kó gbàdúrà wa títí tí ó fi dé ọ̀la من ما إسماعيل بسرية بن حسنة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله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 olùlé ẹgbẹ́ wa wà ń bàdàn a sì wà káàkiri tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ the muslim congress tmc intansurula yansurukun.